أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وتعالى رب العالمين هارون أخي أشرب به أزمي وأشيله في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت رسولك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تعرفوا رؤوسكم حتى يبلغ الهدي حلمه فمن كان منكم مريضا أو به أذى من رأسه رجلية من صياد أو صدقة أو نسك فإذا عملتم فمن تمتع بالعمرة إلى الحد فما استيسر من الحد ومن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله أهل المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج الحج الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج فمن يفعل من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب Adá ọpẹ́ tó pọ̀ fún ọgbọ́n. Àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀yìn fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìtàzìkì ọlọ́pọ̀ máa bá ànábì àwọn aráàlú ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa tí a ń gbìyànjú tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìkẹ́gbé àlùkùyáàmà. Abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Gbogbo àwọn àlàyé Quran tí à ń ṣe ọlọ́run náà ṣe ìbálẹ́jọ́ ọdún fún wa. Ẹlòmí ò tẹ̀ lé sàmì ọgbọ́n tó dà. Àwọn ọmọ ẹni káàárín kọ́ọ̀dù gbogbo ń bá ń ṣe. Facebook wa máa dìlítì fídíò gbogbo Facebook gbogbo àwọn tẹ̀síìlì tá a ti ṣe lọ Facebook ti dìlítì ẹ̀ nígbà wọ́n gbé pọ́lísì wọn dé so wọ́n rí wípé wọ́n ní kíní ṣe cloud àbí kíní wọn tán ṣe é vous sí wọ́n rí pé kálukú kẹsàn ṣe fídíò bó ṣe wù wọ́n ni gbogbo àwọn tàfà sílì tá a ti ń ṣe gbogbo ìta ṣe láti gbà kófíìdì tó jẹ́ pé àti ẹ̀sìn physical online testing gbogbo ẹ̀ related ṣùgbọ́n gbogbo ìgbà ń tù yìí wà láì lọ́dọ̀ ọlọ́run lọ́dún related ilẹ̀ òṣè máa ń bá àwa tá a máa ń sọ̀rọ̀ ọlọ́run gbogbo ń tà ń sọ yìí ọlọ́run jáwa náà lè máa mú un lówó ìbá àti ìmọ̀ ọmọlò ọlọ́run sàánú wa jáde máa mú lò ọmọ ìjẹ́ wàhálà fún wa wájú ọlọ́run ìdí abáwá wù sí ọlọ́run kan wá ṣe àìṣe màlẹ́kà èèyàn ni wá. Ramadan di seventeen lónìí mẹ́fàdínlógún òní ni jimá ó tún di monday ká tó ṣe tẹ̀síìl àìṣe tẹ̀síìl sátidé sunday ọ̀la sátidé ramadan máa di eighteen sunday ó máa di nineteen monday tá a padà sí bí ramadan ti di twenty àti àmìlá láti alẹ́ monday lọ òun monday mọ́júmọ́ tuesday á bẹ̀rẹ̀ sí ní wá láíláṣù lọ́kọ́dé sọ wá rẹ̀ tó bá ṣe kò gẹ́ láíláṣù lọ́kọ́dé eléyìí ò lò lórí rẹ̀ ẹni tí láíláṣù lọ́kọ́dé rí bá fọmọ lọ́wọ́ eléyìí ò ẹni tí ó jìyà lọ ẹni tó lọ bá wá ní ó ṣe kò gẹ́ láíláṣù lọ́kọ́dé ẹni tó so ire nìyẹn ẹni tí láíláàtù lè kọ́ bí tó bá bọ́ máa lọ́wọ́ eléyìí tó ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ ọlọ́run yá sórí ni. àwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ láíláàtù lè kọ́ dé tó bá jẹ́ kó rọrùn ní àbákẹ́ẹ̀tì kílẹ̀ ọdún dé ní láti mọ́ndé ẹgbẹ́ wà sọ pé ó tún dẹ́yìn àwẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n fi ìjọba tó gbé iléèwé kalẹ̀ kò fààyè ká dìklẹ̀ ọ̀rọ̀ délẹ̀ ṣùgbọ́n wọ́n tọ́ ọ̀bà wá láǹfààní àti lọ itikaf itikaf kìí ṣe itikaf kìí ṣe itikaf kò sì sí ìbẹ̀ ìrì amza alifu hamza tó lè wá sí àìnù itikaf mọ̀ pé ní itikaf mọ̀kọ́ dáa kìí ṣe istikap àwọn náà lọ istikap kò sí ti ń jẹ́ istikap itikap ìtò ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ìkóraró ìkóradúró ìtakùtọ̀ lọ́rùn lọ́rùn ìsàtìpó nínú mọ́sálásí èyí tó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì ni pé ìrìtì káàfù fi kúlì mọ́síjìdé jàmíì gbogbo mọ́sálásí tán ti ń ṣe jímọ̀ òun láti lè ṣe ìrìtì káàfù tó bá ti ní mọ́sálásí ìdá àtàkàfàlì ìsà yúkè láwùn àyẹ́ṣàádà jàmáà wàlùjúmọ̀ àbà ó rọrùn fún yẹn kò kírun wákàtí márààrún ó rọrùn fún kó kírun gbélé wákàtí márààrún bákan náà ó tún rọrùn kó kí ìrun jímọ̀ èèyàn lè ṣe ìtìkáàfù bẹ́ẹ̀ èèyàn lè ṣe ìtìkáàfù èèyàn lè ṣe ń olùkọ́rọ̀ mi náà ní òye bring down the phone. Now, yàtọ̀ sí yìí ọmọ wa já sí pé ìtì káàfù bí èèyàn fẹ́ ṣe kò sí ọjọ́ dímọ̀ níbẹ̀ ọjọ́ dímọ̀ kò sí níbẹ̀ ọjọ́ dímọ̀ ò ṣe kí ni kò sí nínú ọjọ́ yẹn èèyàn lè ṣe bí mọ́sálásí àdúgbò mọ́sálásí ọ̀fẹ́ ṣe ìtìkáàfù monday to thursday torí pé èèyàn lè ṣe ìtìkáàfù ọjọ́ kan èèyàn lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìtìkáàfù ìtànà bíi máa ń ṣe ẹ bá fẹ́ ṣe ànàbí ó ṣe láti jọ́ta rẹ̀ bá ti di twenty one táwẹ̀ ó fi parí tọ́ba wá ní wọ́n rò sùn èèyàn lè máa bọ̀ ní lálẹ́ dandan kọ́ ni ká gba ìtìkáàfù lọ yìí tán bá ti ná róṣù rọmọdán ti parí àwọn aláìlátò lè kọjú ní kankan mọ́ o ti lè wálé àti máa gbí wọn ti róṣù kódà o lè mọ̀ sí mọ́sálásí bímọ ẹ̀yin wúwo ẹ̀ máa ṣe jọ̀lọ́fù àti ìdòdó lẹ́wọ̀n ọmọ lọ́lé tó o bá sì tó rò pé wẹ̀wù ẹni ń balada pé èèyàn lè gba ẹ̀yìn ti káàfù lọ sí ìdì ẹ bá ń ká sọ ọdún mi wá wá ọlọ́jọ́wà náà lówó ra sọ ọdún báwa lówó ra àti láṣọ tá a wò tẹ́lẹ̀ àwọ̀ sọ̀lọ̀ aṣọ tí wọ́n wọ̀ yìí wà láì ọlọ ibi aṣọ tí wọ́n wọ̀ tí má fi fọ̀ tí mo lọ tí mo dé fìlà kọ́lọ̀ rẹ̀ tí mo wó láwà rẹ̀ mo tó ṣe lè máa mú ibi torí ìwọ ọmọ tí wọ́n mìíràn dáadé ọba lówó ra sọ ọkọ máa máa bá ló jẹ́ wọ́n ti fẹjọ́ ọmọ kan sùn mí léyá tó ń sọkún torí pé wọ́n ra sọ léyá kí lọ́ọ̀ máa sọkún sí sẹ́ẹ̀ tó ti kú máa wọ sọ léyá ni so kò sí ti já sọ ọdún ṣùgbọ́n tọ́lọ́ bá láwọn òbí rẹ̀ olówó wọn lè ra sọ fún ọ kẹwọ́ lọ yìí di ìtumọ̀ àwẹ̀ kẹwọ́ lọ yìí di ilé yá ṣùgbọ́n tí wọn bá rówó ra sọ máa dúpẹ́ pé wọ́n rówó sun fíìsì ẹ̀sán ẹ̀rí sáàrí jẹ kódà yúnífọ́ọ̀mù sùkú rẹ tó bá lọ dáadáa ọlọ yìí so torí náà èyí máa sọ mọ́ tàbí kọ́ máa banú jẹ Friday wẹ̀ ààrẹ ọlọ́jà sórí ìlú. Áyàtà wa ń tú lọ ọ̀rọ̀ ájì, ọ̀rọ̀ hajj, òun là ń tú lọ. A ti wá tú àyà alákọ̀ọ́kọ́ nínú àwọn àyà tiẹ̀, àyà 196 torí 197 náà ọ̀rọ̀ ajì ni 198 ọ̀rọ̀ ajì ni 199 ọ̀rọ̀ ajì ni táàfi dé bí 203 o 203 ọ̀rọ̀ ajé mo ti sọ pé ọdún yìí ọ̀rọ̀ ajé làbẹ́ sọ ọlọ́run mo wà ní ajé òkú ìta àti ṣe ọlọ́mọdé ọba jù bàbá wa Muhammad sọ́lẹ̀ àlòfẹ́ min àti bọ́ sínú tẹ̀síìrì wọn min fà wá ìdìlà ááyà àwọn àǹfààní wo Adéyẹmọ àwọn àǹfààní wo òun la ṣe nínú àyà àwọn àǹfààní wo òun la ṣe nínú àyà bá tú lọ bàbá wa ní alákọ̀ọ́kọ́ wùjúbù ìtìmọ́mì làhájì wàlẹ̀rúmọ́rọ́tì zọ irú làáyà sórí àyà bá tú báyìí àyà 196 àáfàá wa wọ́n ní ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni pé jíjẹ́ dandan ká pé iṣẹ́ ájì àti múra ká mọ́ sọ̀rọ̀ ká mọ́ sọ̀lẹ̀ ká ṣe iṣẹ́ yẹn láṣẹ pé òun ni tó fojú hàn nínú àyà bàbá wa ní wàzọ́ ìrùlá àyà ní hàn ánà wúlá fárọ́kọ̀ بين الواجب منه منه وغير الواجب bàbá ní tó fojú hàn ní wípé kò sópin ìyà nínú pé ẹ ìkan ọ̀ràn yẹn ìkan mú sàábù ìké ìsọ̀ràn yẹn gbogbo ṣe ájì òun náà fẹ́ ká ṣe kí ni òun náà fẹ́ ká pé wọ́n fẹ́ ká pé gbogbo ṣe ájì ìwọ tó ti pé ọ̀ràn yẹn ó tún pé ájì fàyẹ̀kúnù sáàmì láńlèlè farídọ̀ wà náà fílà yóò wà já sí wípé iṣẹ́ ájì rẹ̀ ọ̀ranyàn rẹ̀ ti pé náà fílà rẹ̀ náà ṣe kíni ti pé ọ̀ranyàn rẹ̀ ṣe kíni ó ti pé náà fílà rẹ̀ náà ṣe kíni bàbá wa àṣẹ àlàlámà Muhammad bọ́lọ̀ sọ́ọ́lì àlùfèémì wọ́n láǹfààní alákọ̀ọ́kọ́ tá a rí bí mọ̀mọ́ kí ló fa àǹfààní yìí àwọn orí ìjọba lọ sí ájì ẹ̀yìn sọ̀rọ̀ yẹn ní ká sọ òun sẹ́dìbà ẹ̀yìn kì í sọ̀rọ̀ yẹn àwọn èèyàn wa míì láti Nàìjíríà pàápàá láti ilẹ̀ Yorùbá wọ́n wàá fi ẹ̀gbẹ́ tọ́ba ti dé mọ́sẹ̀lì fà lálẹ́ nígbà bá kúrò lálàfà tó rú ọba wa bẹ̀ ẹ̀ntì òrìṣẹ̀ ẹ̀ntì ọwọ́ mọ́tò wọ́n fẹ́ ká sùn mẹ́ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ó sùn ní tọ́jẹ́ pé tójú bá rọ̀ lọ́ pa ọ́ tírì bá sẹ̀ yóò sẹ̀ sí olórí kálukú wa ń fẹ́ comfortability tí bá fẹ́ ṣe lọ́ọ̀ nípa àwọn èèyàn wà ní pé mọ́sẹ̀lífà wọ́n ní sùn mo ti fẹ̀gbẹ́ lélẹ̀ mo ti sùn hmm. Hmm, mo ti sùn ọlọ́ngbà wọ́n bá kú mbẹ́ wọ́n lọ mìíràn lábẹ́ tẹ́ǹtì àtọ̀ràn yẹn o àtẹ̀yìntì èso ọ̀ràn yẹn o àti ájẹ́ àti múra ẹ pé iṣẹ́ mi ni ìyẹn lẹ́ẹ̀fì rí ọ̀nà ọlọ́run ọlọ́run já sórí rẹ̀ bàbá ní wà mí ń fà wá ìdìlà àyà nínú àǹfààní táàrí dìmú ánàlẹ̀ umúrọ́ta ẹ̀rí umúra wàlàhájà àti ájì sàwáhùn fi wùjú bí ìtìmáàmì ìlú bákan náà ni méjèèjì rí o tó bá ti débi ká kọ̀pìlìtì wọn tó bá ti débi ká ṣe kí ni o ká pé wọn mo rò pé yẹn náà clear. bàbá ní ààrẹ wà mí ní á nínú àǹfààní tá a rí ṣe nínú àyà yẹn anahu látẹ̀jú zùlìsì náà bá tún fi ṣe inú mina àfàálẹ̀ làhájì wà lọ́rọ́bọ́rá dọ̀gbọ́ àlè dáadáa torí ijọ́ tí wọn náà bá ń lọ ájì kò kẹ́nìkan ó bá ní rólé kẹ́nìkan ó rẹpírẹsẹ́ǹtì wa àti onímílíkì kò lẹ́tọ̀ọ́ sẹ́ kí wá ní bàbá ìmọ̀ ẹjọ́ ẹ bá mi sọ mọ́sẹ̀lì bá ẹjọ́ ẹ lọ bá mi dùkọ̀ torí pété mi bá gbó o máa ṣá ìtọ́ ó máa lẹ padà mọ́ mi ẹ̀yìn lẹ́lọ́ bá mi ju ogun yẹn sórí bá ń sọ yìí àwọn kan fi odò lówó wọn ó ti ta àwọn olówó tán bá kó lọ alájì à ọlọ́run ti gbàdúrà sí jù báyìí lọ à ẹ̀yìn wá ẹsẹ̀ lọ́mọ dúró ní òrùn lára fa alájì àwọn ọba yìí dúró pọ̀ ẹ̀yìn ẹ̀kẹ́ fáwa ní dọ́là ni sórí gbogbo rádaràda kódà mọ́ gbọ́ lẹ́nu àáfàá wa nígbàtí MKO Masarud Kasimawo Ọláwálé Abíọ́lá ìgbàtẹ́ MKO ń bẹ láyé wọ́n láwọn àfọ́ oúnjálà bí kanú àwọn àfọ́ alẹ́ Yorùbá wọn bá sọ MKO dó lórí ipò ayérayé wọ́n sọ fún MKO lábala wípé kò nídìí kọ́mọ̀ kí o

wọ́n lọ́mọ haúsá kan tó wá jẹ́ bíi bíi mẹgáàdì bíi ọ̀sàbá abíọ́lá ṣiṣẹ́ bíi iṣẹ́ àwọn gádínà tí wọ́n bá yàn tó nǹkan ṣe wọ́n wá jẹ́ tó jẹ́ kó lòdòdó abíọ́lá láìpẹ́ ó wá ní ọ̀gá there is something I wan tell you it's like I've observed you don't pray these days ẹ kí n mọ ọ̀gá pé yes pé the Islamic clerics àwọn àfáà ti sọ fóun pé ìrun táwọn bá ti kí nígbà tó òun kọ́ mọ́sálásí fáwọn òun ráwọn lọ ájì lọ́dọọdún òun fáwọn lóúnjẹ inú àwẹ̀ iléyá òun ra gbádá fáwọn pé gbogbo nǹkan tí pé gbogbo nǹkan tí àwọn bá ti ṣe fọ́ǹgbọ́ mi yé gbogbo tẹ́yà fà ń báwọn pé tí àwọn táwọn jẹ́ àfà àti àríṣekọ́ ẹ̀ Abíọ́lá ntáwọn bá ṣe Abíọ́lá lórí ọmọ Haúsá lọ́wọ́ ní ọ̀gá it's not like that o it's not like that. ọmọ ìyá wa Haúsá yìí òun lọ́lọ́run wá lò MKO abiola tó fi ń kírun padà ṣùgbọ́n àwọn àáfàá wa àwọn àáfàá wa nílẹ̀ Yorùbá wọ́n tan ẹ̀mùkéò wọ́n tàn jẹ ìlà wa ń kà yìí náà ìtọ́ bá débi ọ̀rọ̀ ájì èèyàn ìbáyàn ṣe ájì o mọ́ sì mí gbọ́ o èmi ń ṣe ájì ìwọ náà ń ṣe ájì látẹ̀júzù alisti náà fi ṣe in mina àfọ̀álì làhájí wàlẹ̀ ọmọrọ̀tì o ò lè ní kẹ́nìkan ó rólé kó rẹpírísẹ́ǹtì ẹ sọ̀rọ̀ pé mo lè ní kọ́nfẹ́rẹ́nsì àwọn proprietors kí n ní principal ẹ bá mi lọ ìjọ òní wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì kan ní ọ̀dọ̀ li olúyọ̀lẹ̀ ń bì èmi dẹ̀ ní program òmìnira principal ló dẹ̀ lọ principal lè lọ represent mi ń bẹ̀ wọn principal ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ mi ò ní lè gbà wẹ̀ rọ̀mọ́dọ́ ẹ̀yin lẹ́bà mi gbà ara o kálukú ní ọgbà tiẹ̀ o irú ẹ̀ náà ni ájì àti umura irú ẹ̀ ni kéne ájì <clears throat> àti umura gbogbo iṣẹ́ tó ń bẹ ń bẹ wọn èèbáyàn ṣe kálukú ní ó ṣe kíni ní ó ṣe tiẹ̀ ọwọ́ ìyàtọ̀ tó wà ń bẹ̀ èèyàn lè ràn yàn lọ́wọ́ ara àwọn kan tó jẹ́ pé àwọn ìyá arúgbó àwọn aged men and women àwọn ìyá tán ti dàgbà wọ́n á wá gbé wọn sínú wheelbarrow kí ni bí wheelchair báyìí wọ́n wà á tì wọ́n sọmọ irú èmi nìsín èmi lè rìn ọ̀dọ́ ni mí àwa rí bàbá arúgbó tí bàbá ọbẹ̀ rìn láti irú bí ìdẹnu ọ̀nà sùkú mọ̀fìlẹ́hùn bàbá máa ṣubú bàbá dẹ̀ wá ṣe ájì àwọn ibi tí mọ́tò bá dé mọ́tò ọmọ gbé bàbá ibi tí mọ́tò ọba dé wọ́n lè gbé bàbá sínú wheelchair kí n tí mò ń sọ lè yí ọ̀tọ̀ ọba máa ń wo kàábà bẹ́yà lórí YouTube bẹ́yà lórí Facebook tọ́ ọba débi tán ibi matof matọ́ọ̀fù ó lè mọ̀ iye wọ̀tọ́ ọba tí lọ ṣe ájì gbà mí ṣùgbọ́n tó ọba ń wò báyìí matọ́ọ̀fù níbi tó ti ráwọn èèyàn tí wọ́n ti ń ṣe tàwáàfù tí wọ́n máa sakọ́ngúléètì kàábà torí pé máa ń pọ̀ wọ́n máa wẹ́ bẹ̀tán bá zoom ẹ̀ ó ra àwọn kan tó jẹ́ pé wheelchair náà fi ń ṣe tàwáàfù then tó wá létò kan ibi ìsàlẹ̀ yẹn ìwọ́ tó lè mọ̀ rí yàn torí pé fídíò lè mọ̀ gbé ó sì lè gbé ń jọ mi sórí kàábà ilẹ̀ ẹlẹ̀ níbi tí wọ́n ń wò ó wàláì mọ́sálásí kàbá gangan tó sọ̀rọ̀ á ń di ibi tá a ti ṣe tawaf ó ní ọfẹ́ nítọ́ àjà bíi mẹ́fà sí méje mẹ́jọ mẹ́sàn-án ó ní sórí bíi sórí kínní ni gbogbo ibi tó wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń àwọn èèyàn ń ṣe tàwáàfù lókè ìsàlẹ̀ nìkan làwọn máa ń rí ni tó o bá ṣe tàwáàfù lókè náà ọlọ́run gbà wọ́n ti láwọn àyè story one story two story three nkankan yẹn àwọn èèyàn ó ta tàwa fún bẹ́ẹ̀ irú àwọn tó bá fẹ́ lo wheelchair wọ́n máa ń sábà dúró ń bẹ̀ torí ìsàlẹ̀ yẹn máa ń bí sí gan ìsàlẹ̀ ṣùgbọ́n tó bá ti á ṣe tàwa fún náà tán déédéé ibi tí mà kọ́ mú Ibrahim wà ń sálẹ̀ wọn àwọn náà ó ṣe náà fílà lókè àwọn àfa àlọ́lọ́wọ́ gbà ó lè ẹ̀pù ìyá arúgbó bí wọ́n ṣe ń ṣe tàwa fún ọwọ́ ẹ̀pù ìyá arúgbó ọwọ́ ara ń ti wheelchair ìwọ náà ń ṣe Rabbana atina fi dunya làbáyíká láhùn alábáyí bí ìwọ náà ṣe ń ṣe tiẹ̀ ó tún ti màmá arúgbó wọ́n máa ń fún wọn lówó kódà tó o bá dénú kàábà wheelchairs ọ̀pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ àwọn tán fi ń ṣiṣẹ́ they are making millions àwọn ń rí owó ṣùgbọ́n gbà kan ìjọba Saudi náà reduce ẹ̀ pé àwọn tí èjì wọn bá ti tó báyìí kan mọ̀ wá ṣe àjì torí wàhálà bíi kẹ́lòmí ò kú bíi kí stress yẹn ó ti pọ̀ jù bẹ̀ later àwọn tó padà aláwọ̀ rẹ̀ to cut it short yàtọ̀ sí pọ̀ ọ̀ràn èèyàn lọ́wọ́ bọ́yọ̀ bá ti wheelchair wọn ìbá èèyàn ṣe tàwa kí aláàjì ẹ̀yẹn ṣe tàwa fún méjì bàbá yín ṣe márùn tọ́ ọbẹ̀ ilé ṣe bẹ́ẹ̀ ò ní ájì bàbá wa sọ́lù fèmín àwọn náà ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní tá a rí nínú àyà yẹn nu bàbá ní falaw anna ahadan istanaba shakhason fi an yatufa anihu aw an yasa anihu aw an yakifa anihu bi arafata aw an yakifa anihu bi musdelifata aw an yarimiya anihu aljamar aw an yabita anihu fi mina fa innahu haramun bàbá ní tẹ́nìkan bá wá ní ìwọ ọya rólé fún mi ọya bá ń ṣe tàwáàfù bá ń ṣe sáyù ìpọ̀sẹ̀sẹ̀ ní sàfà àti mọ́ríwà ọya bá ń dúó láràfà bá ń dúó ní musdelifa ìwọ ni ọba ń ju jámúrà ni ọba ń ju òkò ìwọ ni ọba ń lo àwọn òru tá a máa ń lò ní o kí la pè haram lè líliwùjú bì torí pé àṣẹ tọ́lọ̀ ń pa wá ń pé ẹ pé ájì àti umura yín ọ̀ranyàn ni o bàbá ní fàyẹ̀kúnù fi dálíkà rọ́dún lè kọ́ọ̀lì máa ń kọ́ọ̀là mi ní ilmi iná wú tẹjúzù lìstínà bàtù fi náfìlì làhàj bàbá wa sọ́lẹ̀ àlùfẹ́mìn wọ́n ní àyà tá a tú yìí ẹ̀rí ni láti kó ọ̀rọ̀ padà sẹ́nu àwọn kan nínú àwọn onímọ̀ tí wọ́n ló tọ́ pé ẹnìkan lè bá wa rólé tó bá jẹ́ bíi náfìlà ájì kí ni ìtumọ̀ rẹ̀ o ti ṣe ájì alákọ̀ọ́kọ́ tèmi bá tún lọ ájì ní ìsìn mo lọ ṣe náfìlà ni mo bẹ̀ lọ ọlọ́run jẹ́ ń ṣe náfìlà ájì kọ̀pọ̀ tí n bá ti ṣe bíi fọ́ọ̀tì nu ayé ó ti tó mi. ṣèbá ń ṣe náà fílà àrùn náà à ń ṣe náà lẹ́yìn Ramadan náà à ń gba Monday Thursday à ń gba àwọn àwẹ̀ míì náà àwẹ̀ àràfà à ń gba àwẹ̀ tásù àti àṣúra ọlọ́run a lè se ọ̀pọ̀lọpọ̀ náà fílà ájì àwọn kan náà àwọn àfáà ní ìwọ tó bá já sí pé o ti yẹn ẹlẹ́ẹ̀kẹfà o lè sọ ẹ̀yin ọba mi pọ̀ ṣẹ̀ṣẹ̀ láàrin Safa àti Marwa àwọn kan náà àwọn àfáà ní tí èèbá ti ń ṣe ájì alákọ̀ọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí náà kò correct ṣé mo lè fẹ́ gbàwẹ̀ Monday kí ni àfáà Muhammad Musliudeen ẹ̀yin lè bá ń gbàwẹ̀ Monday lọ́la àṣẹ ti gbọ́ màá fún yín sáàrì ṣùgbọ́n ẹ̀yin gbàwẹ̀ èmi màá gba láàdá ìgbà láàdá pé mo fún ọ lóúnjẹ ni èmi kọ́ mo ní láàdá ṣé mo lè fẹ́ ṣe náà fìlà àdùá kí n sọ wípé afábùlẹ̀ malik ẹ̀yin lẹ́ẹ̀bà mi ṣe náà fìlà àdùá o èmi máa fún yín prayer mat ifọ̀ àwọn náà fìlà yòókù gan èyí báyàn ṣe fúnra wa là ń ṣe kí ni o là ń ṣe nǹkan wa tá a bá ti wá gbọ́ eléyìí yé mo rò bóyá àbí òye tá a bá ti lè gbọ́ yé bẹ́ẹ̀ pé náfìlà gan tó yàtọ̀ sí ájì wọn ìbáyàn ṣe torí náà ọ̀rọ̀ yẹn ò lọ pé kẹ́nìkan bá ní ṣe díẹ̀ ló ṣe ájì ọlọ́jà sórí rẹ̀ wà mí fọwọ́ ìdì láàyà nínú àǹfààní tààrí dìmú nínú àyà yìí òun náà ni alahadar mímọ́ yẹ̀fọ́ alùwú bá dùn náà sí láàánì mina tasawuli fi rọmúyìlì jamarat bàbá wa sọ́lẹ̀ lòfèmí wọ́n lé ìwà sọ̀ra warning serious warning fún àwọn èèyàn kan tí wọ́n ń fọwọ́ dẹ̀gbẹ̀rẹ́ mú mímọ̀ ju òkú mímọ̀ ju kiri o mímọ̀ ju òkò a máa ń ju òkò ọ̀rọ̀ méjì ló wà ju òkò. a lè ju oko níjọ méjì a sì lè jù níjọ́ mẹ́ta méjèèjì lọ́lọ́ àáfàá ní ṣùgbọ́n àwọn kan nú àwọn onímọ̀ wọ́n wá ń sọ wípé innahum yuwakiluna man yarmi ní biduni udhirin àwọn kan wà ní àáfàá ẹ lọ bá ń ju òkò ọyá òkò mo ti sàn àfa abdulhafu ẹ lọ bá ń ju òkò àwọn ó jókòó kábẹ́ tẹ́ǹtì bàbá ní ọ̀lọ́ fúnra rẹ lọ́ọ̀lọ́ ṣe kí ni o ọ̀ta kó ń tànà bí máa ṣe ọlọ́mbá ni kí ànábì wa Muhammad wà mí fàwa ìdí làáyà nínú àǹfààní tá a rí dìmú wòjó bòlè ìkìláàsì lillah wòjóbò lè ìkìláṣe lè là ọ̀ràn yẹn ni pé gbogbo ń tà bá fẹ́ ṣe ká tún àníyàn wa ṣe nítorí tọ́lọ́ gbogbo ẹni tí ó bá ti tún àníyàn rẹ̀ ṣe kò ní gba láàdá wà á ti mọ́lá hájà wà lè ọmọrọ́ta lè là ẹ lọ ṣe hájà àti ọmọra yín nítorí ọlọ́run àti mohali la láàlè rẹ́rì ẹ lọ pé ájì àti umura nítorí ọlọ ìwọ náà wàá wò ní ìsìn wàhálà owó tán fi ń lọ ájì millions jama owó tán fi ń lọ ájì kí la pè é millions òun lowó tí wọ́n fi ń lọ ájì millions kéèyàn wá lọ ájì millions kó tó mọ̀ wàá lọ nítorí ìtọ́lọ́hún ó ń tàn ṣòfò owó ó ṣòfò àsìkò ó tún ṣòfò ara ọlọ́run má jẹ́ a ṣòfò. bákan náà umura umura five million ọ̀nbẹ umura four million ọ̀nbẹ umura three point umura three point something million ọ̀nbẹ ìgbà téèyàn bá wá kó three million kalẹ̀ ó lóun fẹ́ lọ úmúra bá a ṣe sọ pé nàìjíríà rí nam tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó bá ṣe ájì àbí wúmúra kó ṣe nítorí ìtọ́lọ́hún nìkan ṣoṣo bàbá ní kọ́ mọ́ ṣe nítorí kíni jahan àwọn èèyàn máa ń ṣe ájì nítorí iyì wọ́n ń fẹ́ iyì ẹ àwọn àfáà wa tí wọ́n bá ní ṣe kí ní ṣe ẹ fàlájì so kọ̀ mi ẹlòmíì rò pé káàkiri òun lálàájì wàláì jẹ́ ń sọ fún ọ iyì tí ń bẹ́ ń bi káàkiri ọ̀la làájì kò tó kọ́ wàlùjá náà àìmọye àwọn àlàájì tí wọ́n ń kidnap ọmọ ìwọ lọ tẹ àlàájì sórí gọ́gù àwọn àlàájì tán ní kéèsì ibú ní nàìjíríà wọ́n pọ̀ àwọn aláàjì tí wọ́n ń gé orí ọmọ ọlọ́mọ ó tó lálàájì èèyàn jẹ́ mufasiru nìbàdàn bì lọ́nà àwọ̀tán apẹtẹ awowó wọ́n sì bá part of the body lọ́wọ́ ẹ̀ òun náà lọ mọ́ká ó tún ṣe táwùsírì aláàjì náà dẹ̀ ni aláàjì tó fọmọ ọlọ́mọ lóyún tó ní ọsẹ́yún tọmọ kú kéèsì àwọn aláàjì pọ̀ láti dìgbò bàbá sọ́lé àlùfẹ́mìn wọ́n láì ṣe ájì àbí umura torí ìjà torí pa ń wáyì wà láàárọ̀ túbàtà àhẹsẹ ájì torí position torí pa ń wá ipò èyí ṣe ájì nítorí kíni torí ipò àìṣe wà látàná mina nas àìdẹ́ ṣe ájì nítorí kan lè máa yẹn wá pé á ah, bó ṣe ń wà lájú ẹ̀ẹ́mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti lọ mọ́kà ah àwọn eléyìn tó bá ku owó tí wọ́n wọ́n lè fi ṣe ájì wọn ọba àyàn ọ̀dọ̀ látọ̀ ọba ti wà lùjàn náà èèyàn sórí ibú ọlọ́run àsórí ire wàmíníà nínú àǹfààní tá a rí dìmú nínú àyà yìí tafsir ibn uthaymin òun náà láti yùkọ̀lìfáàní rọ́ìrọ̀wùmá fi wùjú bí ìtìmáàmì náfúlì hìmá lẹ́kọ́ọ̀lì yìí tààlà wá àti mọ́ bàbá nísọ orí ajé àti wúmúra ọ yàtọ̀ sáwọn ìjọsìn míì níbi pé eléyìí ọ̀ranyàn eléyìí náfìlà àtọ̀ranyàn o àti náfìlà nínú ají o a pè ní ara ń tá a nìyẹn wàmí ní á nínú àwọn àǹfààní èyí tá a rí dì mọ́ nínú àyà yìí mo rò bọ́rọ̀ mi yà bí òye ara àwọn àǹfààní táwọn àáfàá wá líìsì pé a tó máa rí dì mọ́ òun náà ni wùjúbù láhádì alámọ̀ òhùnsẹ́ra sóòrẹ́ni tó bá já sí wípé. wọ́n sẹ́lẹ̀ mọ́ wọn ẹ̀dẹ́kọ́ráyè lọ ṣe á jẹ́ àṣepé a ti sọ̀rọ̀ ẹ̀tọ́ ṣẹlẹ̀ ibùn súnlẹ̀ Hudaybiya Treaty of Hudaybiya ìtọ́jọ bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti ṣàánú wa láyé ṣùgbọ́n ọlọ́run kọ́ ṣàánú wa tán ni o wàhálà ìránù Israeli Amẹ́ríkà tó ń lọ lọ́wọ́ yìí ọlọ́run kọ́ bá ní kùtùtù sí kò gbọ́dọ̀ máa tẹ̀síwájú tó bá tẹ̀síwájú ó lè afẹ́ ti ájì I'm telling you mo ti sọ tọ́jọ́ bẹ́ẹ̀ lánàá torí pé àwọn countries kan bẹ tọrọ yẹn kàn àwọn alálàájẹ a máa dọ́gbọ́n dúró bẹ̀ ká tó gbọ́ bàálù mi lọ Mákà àbí nìkan kọ́ ọ̀rọ̀ ti kan Saudi Arabia náà nígbà tẹ́ ẹ bá lẹ̀ ń ṣe tán ni wọ́n àyè báyìí ọkàn yìí ò ní balẹ̀ Ọlọ́run ṣàtúwọ́ tó bá wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá sẹ́lé mọ̀ yín wọn àjẹ́ ráyè ṣe ájì yẹn parí ṣebẹ́ ti ṣe díẹ̀ ló ṣe ájì ẹ pa ẹran ẹ pa ẹran o wà mí ní á nínú ẹ̀ ánà mọ́ ń ta àzárọ̀ àwọn ta àsárọ̀ alẹ́ yìí láti fàlàṣẹ́ òun àlè so rẹ̀ tọ́ bá já sí wípé ó ní àwùjáre ó ní àwùjáre àbí ara ní ní òjì ó lè pa ẹran léyá ọlọ́run forí torí bọ́lọ̀ ọmọ ò sọ kí ni nǹkan mìí kìrú wọn lè ṣe ẹni tọ́já sí kó nídìí kò tiẹ̀ rí nǹkan tí ó tọ̀ fi ṣe mọ́ bàbá ní tó àdìsọpájì ìdọ̀lá láàfíà torí bọ́lọ̀ ọmọ ò bàdí èwò kò tó sọ fi replace ìlànà ọlọ́ọ̀dẹ nìyẹn ń pé ní èèyàn tán ọlọ́wọ́ sí bákan náà anna wúlà yẹjibù alálùmọ́sọ̀r alhal ìta ń so ra pé wọ́n sélé mọ́ wọn wọn àjẹ́ rọ gbogbo ni kìí ṣe dandan ká fá orí wọn tó bá ti di ọjọ́ léyá dandan kọ́ ni ká fá orí tiwọn mọ́ hmm, ara tá a rí bímọ nìyẹn. wàmíníà annal muhsar láàyè jíbo alẹ́ ilẹ̀ ọ̀dọ́ sóòrẹ́ tó fẹ́ ṣe ájú wọ́n wá sílé mọ́ àwọn orí ṣe ájú sí pé kò ní dáájú padà ọlọ́run fún lẹ́sàn tó pé pérépéré ọba bá fún bákan náà wà mí ń fà wá ìdìlà ayà nínú àǹfààní tààrí dìmọ́ tààrí mọ̀ hálkì ráàsì àlálìmọ́ orí mi aráàmù ọba aṣọ ìhìrán onítọ́bá jọ́kùnrin àti sọ́lá ìmọ̀ye ìgbà ọlọ white òun ni ṣùgbọ́n tó bá jóbi ó lè jẹ́ ẹni kọlọ̀ ó lè jẹ́ kí mo pé ó ẹni kọlọ̀ ó lè jẹ́ ẹni kọlọ̀ ìwọ tó o bá ti wá lè wọṣọ o gbọ́dọ̀ fá orí o o gbọ́dọ̀ fáwọn abíyá o gbọ́dọ̀ túnúgbà o gbọ́dọ̀ gé èékánná o ẹjá gbọ́ eléyìí o bàbá wá ní anáwùlà europe alùpù sáàrì gẹ́rì ras bàbá ní tó gbọ́yé o àṣẹ́rùn orí nìkan ló lè fa wọ́n nírun tó bá yàtọ̀ sí irun orí wọ́n lè yàn lè fa mo ti kọ́rọ̀ mi jẹba tó bá ti wà ní state of ìhìrà orí nìkan ló lè fa ajẹ́kọ̀ lè farun abẹ́ ò farun abíyá wọ́n nílẹ̀ àná lọ àkọ́sọ̀n náháyá bẹ̀hálìkì ráàsì fakọ̀t bàbá ní sórí ibi táwọn ti mú ọ̀rọ̀ yìí ni pé ọlọ́run dá akọ orí nìkan wọ́n ní wàá mọ̀ ṣáárì buwàlẹ̀ ibùtù wà láàánà wà sáà wà dìrà fàlàyé lùkùlùfìlà àyà tìlẹ̀kẹ̀rì wọ́n ní sórí irun gbà túbọ̀ mú irun abíyá irun abẹ́ irun tó máa ń bẹ́ẹ̀ bí ojúgbọ́n irun tí máa ń bẹ́ẹ̀ bí ìgbọ̀n pàá wọ́n ní kọ̀ wọ orí wọ́n ní pìlẹ̀ ni pé àlẹ́hìlù àlefà àwọn ọrùn yẹn àlègé wọn ṣùgbọ́n orí a gbọ́dọ̀ fọwọ́ kan o ìyẹn nìkan tó kọ̀ bàbá lára àǹfààní táà tó rí dìmú anáwù láyé jùzù làhálù ìlà àbáadà náà táà bá wá fẹ́ fáwọn orí náà kò lẹ́kọ̀ọ́ àfi lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pa ẹ̀ràn léyà mo dẹ̀ ti sọ pé population àwọn tó ń ṣe ájì millions tán bá fẹ́ pa gbogbo ẹran yẹn níbi táwọn alálàájì wà òórùn lè mọ̀já àwọn ọmọ gbádùn ìjọba Saudi ti létò bí wọ́n ṣe máa ń pa ẹran àti bá ṣe máa ń pín kódà àwa alálàájì náà àwa náà tó lè jẹ́ ń bẹ̀ só ti yé bá ní ẹ̀sìn so kọ̀lẹ́tọ̀ ká fárun àfi lẹ́yìn ìgbà tó bá dá wa pé ẹran lè yà wá o wọ́n ti pa wàyílà áádá dáàbà kẹfì rúmínà lílẹ̀ ẹ̀lì mustadilina bí kọ́ọ̀lì sallallahu alaihi wasallam wọ́n níbi kí a má fa àwọn orí tí ó fi dẹ̀yìn ìgbà tí wọ́n pa ẹran iléyà wa yìí àbẹ́ran àdáyá ẹran táwọn alájí ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfó onímọ̀ lọ wọ́n dẹ̀ ní àdíìsì eléyìí tí màmú wa Bukhari tí wọ́n gbà wá ìmáàmù Muslim gbà wá àtàwọn mẹ́yìn tó ti yá àbí òye tánàbí tó ní àlàyé tó ṣe lórí eléyìí mo fẹ́ ká parí fàwa ìpìlẹ̀ àyà bàbá ti kọ́ tọ́pọ̀ jù bí ẹ sáré parí ẹ̀ka sọ́ọ̀bù tẹ̀síìlì lónìí ara rẹ̀ jàwáṣù alìkìrásì lè mọ̀rọ̀ wà láàbà ọlẹ́tọ̀ ká fáwọn orí wa táàrẹ̀ bá ṣe wá àbínira kan ṣe wá lórí wùjúbùl fídíà alálímọ́rí ìdá alákàrá àsàwù ẹni tó bá ń ṣe ájì tó ti wọ́n so ìhìrám ọwọ́ afárí ṣáájú ọjọ́ tó yẹ kó fa ọ̀ràn ni yóò sàtàrà òun náà ni kó gba òun mẹ́ta tí ò bá gba ààwẹ̀ mẹ́ta yóò fún yàn mẹ́fà tàjẹ́ olùsí lóúnjẹ tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ pa ewúrẹ́ àbágbódò ara rẹ̀ anna ari fídíà bàbá níṣẹ́ rí ìtanràn alátàkàyírì alátàkàyírì wọ́n fún wa ní choice sọ́ọ̀mọ́ tó ń ṣe àwọn ọmọ ṣe tó kù káàkiri wọ́n fún wà ní choice kìí ṣe pé dandan ìkan lọ mú ń bẹ̀ mo rò bọ́rọ̀ mi yé ṣe dandan pé ìkan mú. o lè mú kọ́ ọgbà tọ́ba wù ọ́ lè mú kọ́ fún lóúnjẹ wù ọ́ o lè mú jẹ́ fún ọ lápẹẹrẹ ká ní mo fẹ́ fún èèyàn mẹ́fà lóúnjẹ owó tó máa ná mi kò lè tó kí n pẹran ṣùgbọ́n mo rò pé mo lówó lọ́nà tí n bá pa ẹran sàwọn àlékún sars ẹ bá ń pẹran kẹ bá wọn fáwọn èèyàn ẹ bá wọn fún wọn nàìjíríà èèyàn tí ó jẹ ẹran kan ó lè dé èèyàn fọ́ọ̀tì ìgbà míì èèyàn lè wo nǹkan tó le gan téèyàn ó mọ̀ pé mo fẹ́ kí ládàá pọ̀ ládá tí ó wà bẹ́ẹ̀ náà ni pé yàtọ̀ sí pọ̀ ọ̀sán tán àwọn tó máa dunnú látara rẹ̀ máa pọ̀ sí tí n bá gbàwẹ̀ ní èsì èmi nìkan mo gbàwẹ̀ spiritually èmi náà ó lè kú ṣùgbọ́n ẹnì kẹ́kọ̀ọ́ jẹun lára mi bá àṣìwọ̀tọ́ ọba jó lóṣù olówó tó èkó yàn mẹ́fà lóde olówó ẹran ìwọ gbàwẹ̀ ìwọ lówó lọ ó dẹ̀ tún ní ìmọ̀ ní olè gbàwẹ̀ tọ́ ọba bírú mi ń fatiwa màá ní mọ́ gbá àwẹ̀ lọ pa odidi ẹran fọ́ọ̀mù tí òfin tí òfin láti parí kò sí. tó o bá béèrè fatuwa lọ́wọ́ mi màá ní pa ẹran ni torí ẹran tó o bá pa o yóò tó jẹ́ oúnjẹ fáwọn olùsìn ṣùgbọ́n má ṣe mistake o alátàkàyírì alamọ́dá alátàkàyírì ó bọ́ bá ṣe rọ̀ ọlọ́rùn ni sọ̀pá ni lọ́pá fún ọ̀sẹ̀ sàní o tó bá ní páwẹ̀ lọ́rùn lọ́rùn kò sí kankan oúnjẹ yẹn mẹ́fà ọlọ odidi ẹran ọwọlé ààrẹ nìyẹn àtàìsírù alálẹ́ ìbáàdì wàzálíkà bí wùkú ìlfídíà alátàkàyérì ọlọ́run wá ìdẹ̀kùn fáwọn tá a jẹ́ èèyàn ní òru ìlọ́jẹ́ kó ní nǹkan mẹ́ta wá ọwá ní kámi ìtọ́ba kù wá tọ́lọ́ bá ní gbogbo yín ẹran lẹ́pa ẹ tó jẹ́ pé wọ́n sọ ọ̀ṣọ́ ájì rẹ̀ gbèsè tó ti wà lẹ̀ fún nàìjíríà ẹ ní kọ́ pa ẹran àgbò tá a rà last week tẹ́wọ́ ọlọ́ọ̀kan sponsor bíi one ninety thousand lọ́ràn yẹn níbo ni ó one ninety two hundred kí èèpẹ̀ ẹran màálù bíi 1.7 million 2.3 million ọlọ́run yà fà yẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dà sọ́lọ́sì ni owó tó lè gbà rẹ̀ ọ̀pá fún tó o bá gbà rẹ̀ ìwọ owó kò sówọ́ lọ́wọ́ ọlọ́run fún wa ní pé a lè méjì tó wù wá. ní ìparí bàbá ní anna kàfàrọ́ tìlì màá sí sẹ́ẹ̀rí ara tó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́lọ́ máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ara ẹ̀ náà ní kéde o fídíà ìsà mìíràn lọ́kùnbà ọlọ́run máa ń mú fídíà wá ìtara ìtara yẹn ọlọ́run àtúforí lé wà pé ọpọ wa ire atawo ẹ̀kọ́ mi ara ẹ̀ ní jàwá sùtàmọ́ tó ìbìlẹ̀ òmùrátì làlàájì ọlẹ́tọ̀ ká ṣe tàmọ́ tó èèyàn ọkọ̀ ṣe múra yóò bọ̀ sọ́ọ́lẹ̀ yóò tó wá si ájì ọlẹ́tọ̀ ní Islam anáwù ìdá hálà mìíràn rọmọrọ ti hálà yahil kùlà so rẹ tó bá kọ́ ṣe múra kó tó ṣe ágbì tó bá ti kọ́ sọ ọ́lẹ̀ gbogbo tí ò lẹ́tọ̀ tẹ́lẹ̀ ó ti lẹ́tọ̀ ní ìparí àáfàá la lọ gbọ́ yé o tẹ̀síwù lọ́ọ̀yì àlàlẹ̀ ìbá ọlọ́run wá ìdẹ̀kùn fún wa. kò ìnira fún wa lórí àwẹ̀ lórí àjì lórí ìrù irú ẹ̀ ni ààwẹ̀ mẹ́ta tọ́lọ̀ ní àgbà ní àjì wàsápọ̀ àtún ní àtún ẹ lọ gba méje nígbà bá délé tọ́lọ̀ bá ní ká gba ààwẹ̀ mẹ́wàá ọmọ pé àwọn àsìkò ọlọ́run adúpẹ́ tó wá ìdẹ̀kùn fún wa ọlọ́run wá parí ẹ̀gbẹ́ wa tẹ́kù lọ́ha wàhálà mọ́ ànà lọ́ha ṣẹ̀yìn ìdúnlẹ̀ ẹ̀kọ́ àṣekùjú kù tẹ́kọ̀ọ́ lọ́yà àṣàwájálà ọ̀rọ̀ yẹn ní kábẹ̀rù ọlọ́run bí fíìlì tọ́ art wàtẹ́ríkìlì mùkàrà ìtọ́lọ̀ ń bá ní a ṣe ká ṣe ìtọ́ bá ní a jìnà sí ká jìnà sí eléyìí làwọn àǹfààní díẹ̀ nínú àwọn àǹfààní tí a rí amọ̀ sí dábàlẹ̀ kan mẹ́ka mọ́lẹ̀ máa kù kíyàwó lè gbà mí ìyàwó lè ara pé ẹni tá a fẹ́ ẹni tí ó fẹ́ jẹ́ èèyàn yà ó ṣòwò ẹni tó jẹ́ èèyàn pípé ni torí pé ẹni yẹpẹrẹ ò lè jẹ ẹni pàtàkì yà ọlọ́run ló lè jẹ wá yà òun lọ́ba ńlá lọ́ba tó ní wá a gbọ́dọ̀ máa bẹ̀rù ìyà ọlọ́run lórí gbogbo tá a bá ń ṣe ńlá àṣẹ máa bẹ̀rù ẹ̀ tọ́ba ní àṣẹ àṣẹ ìtọ́ba ní àjìnà sí àjìnà sí torí pé ìtọ́ba ní àjìnà sí tá a bá ṣe yóò jẹ wájà lọ́rùn ọlọ́mọ jẹ wájà ọmọjà àjíyà alhajju ashhurun ma'lumat ọlọ́ọ̀ni sẹ wá rí ájì àwọn oṣù mẹ́ta kan la fi máa ń ṣe àfọ́ àwa sọ́lẹ̀ àlùmọ́nà náà ni shawal zulqada zulhijja òun náà lóṣù mẹ́tẹ̀ẹ̀ta wàkílà àwọn kan sọ pé àlàáṣùlá wà míndìlẹ̀ ìjà wọ́n lòun náà lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ní ìjà bàbá ní wàlà áwàlù ọ̀sọ̀ sẹ́ẹ̀rí kámú ṣàwàl gòlùkádà gòlùhìjà ìyẹn ló fẹsẹ̀ lẹ́lẹ̀ jù a máa wá tẹ̀síwájú lọ́la láti bí àlàájú aṣúró màlúmọ̀ ọlọ́jà sókè ráyà ọlọ́run ló ṣe ájì ní òun gbogbo àwọn tí wọ́n lọ ájì tí wọ́n ti mọ̀ ọlọ́run bá ní fún wọn ní sí àṣegbèṣe má dá àárẹ̀ òsì wọn gbogbo àwọn báàkù lọ náà bá lè láti ìmọ̀ra wa ọlọ́run ló ṣe lè wọ̀nyí bàbá wa yá sórí rẹ̀ ayé àtijọ́ gbòǹde àìkúyàrọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka